lágbára ọgbẹnu ah, tán kí ló dé àdùnní òdì àdùnní òdì àdùnní òdì ó lágbára ó lágbára kí ká mọ̀ mọ́ ká mọ̀ mọ́ àdùnní òdì àdùnní òdì àdùnní òdì ó lágbára ó sókè ó mà yí dó orí bọ́ba ayé orí ọ ń wọ̀ ọ́ sókè kò mà yí ló borí kọ́ba ayé orí ọ yé ọ̀run wọ̀ ọ kí ló dé. Ọdún ní òde, ó lágbára, ó lágbára, ìjìká mọ̀ mọ̀ ayé ẹ má pariwo ọ̀tá ẹ má ṣèké o àmúwá ọlọ́run lèyí ayé mi rárá ayé ẹ má pariwo ọ̀tá ẹ má ṣègé o àmúwá ọlọ́run lèyí ayé mi rárá. Ah odi odi ọdún ní odi odi odi Olagbara, Olagbara, ó lágbára yíká mọ̀ mọ́ odi ọdún ní odi odi odi ọdún ní odi Olagbara, Olagbara, Olagbara, lágbára ó lágbára yíká mọ̀ mọ́ ṣèkà máa rántí o rántí ọjọ́ àti sùn o tó bá ṣèkà tán o rántí ẹlẹ́dàá rẹ kò rántí o rántí ọjọ́ àti sùúrù tó bá ṣe kàńtọ́ o kò máa rántí ẹlẹ́dàá rẹ̀ àtúnyòdì àtúnyòdì àtúnyòdì nítorí wípé ó lágbára ẹni tó lágbára ni kíkà mọ̀mọ́ ó kà mọ̀mọ́ o àtúnyòdì ẹ àtúnyòdì ó dùn ní ó lágbára kò máa kọ́ràn rárá kíkà mọ̀mọ́ àtúnyòdì ẹ. Àdùnníyòdì. Àdùnníyòdì. Ó lágbára. Ó lágbára. Èyí ká mọ̀ mọ̀. Ẹ̀wùjọ́ mẹ́ta. Ẹ wò, èmi nìyẹn o. Ó máa dé yín tipẹ́. Ẹ wò, ẹ ṣáà mọ̀. Àwa tó bá ti tó bá ti wù báyìí àti jáde kíkù mo rọ́jú jáde gan ni. Èmi gan mọ̀ pẹ̀lú ọdún jáde ní mọ́tò ṣe ti sọ. Ẹ wá ètè máa lọlé. Oògùn yẹn make sure pẹ̀lú Ẹ má ṣe mistake lóògùn yẹn o. ṣe gbọ́. Ẹ ṣe gbọ́ máa fi ṣe ẹjọ ẹ má sọ ìyá yín. ó lágbára èyí ká mọ mọ àdùnní òdi àdùnní òdi ó lágbára èyí ká mọ mọ. níbo ló ń lọ. mo ń lọ sílé ayé láti lè bá a lọ mi. Hmm. ilé ayé tó ń wá ń lọ yìí rere wà ń bẹ ibi wà ń bẹ àwọn aláboyún bẹ òbí wẹ́rẹ́ àgàn bẹ ọ̀tọ́wọ́ àlàbòsùn ọwọ́ àlàbòsùn wọn fi ń nu ògiri gbígbẹ ni bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ ń kú ìlú tí mo wá fẹ́ kọ́ ọ lọ mo fẹ́ kọ́ ọ lọ tó bẹ̀ ṣe ni tó o wá fẹ́ lọ ẹyọ kan lọ ń lọ báyìí ṣùgbọ́n méjì lọ́ọ́ padà dì ń bẹ̀ ṣé wàá lọ àbó ò lọ. mo ti gbọ́ màá lọ. ó dáa ó dàbọ̀. ó dàbọ̀. mo ti mú jẹ mo mo ti mú jẹ mo ẹ̀fẹ́ mi gbandu ojú mi rògbòdò mo ti mùjẹ̀ mọ́yọ́. ẹ kú pàdé o. olórí èé ti rí tẹ́ mi pè pàdé pàjáwìrì. bẹ́ẹ̀ làá bí ni ìdí tí mo fi pèpàdé pàjáwìrì àwọn ọmọ kan ń bọ̀ a sì fẹ́ kí wọ́n délé ayé yìí ìdí ẹ̀nu tí mo fi wá pèpàdé yìí lónìí. ẹ tó bá wá rí bẹ́ẹ̀ kò sí ṣíṣe kò sáì ṣe tòró mi gbọ́dọ̀ ìpẹ́lẹ́nu owó òsùgbọ̀n pẹ́ sàkéèké dókítà kọ́lá balógun la pè ẹ̀rí ayé ló wí lónìí o kẹ́gbẹ́ ọ̀rọ̀ ọgbà dókítà kọ́lá balógun mo fẹ́ pè ọ́ mo pè ọ́ fún ti kú mo sì pè ọ́ fún táwọn. dókítà kọ́lá ìgbà àkọ́kọ́ rẹ rẹ o torí ẹ̀mí gbọ́dọ̀ kì í pẹ́ lẹ́nu bẹ́ẹ̀ sì lọ́wọ́ kì í pẹ́ sàkéèké èmi ayé ló gbì ọ́ kí àgbà kó gbà wọ́n ní ta bá gbé òkú ní gbogbo aláàyè ló dáhùn ìgbì ẹ̀kẹ́jì rẹ kọ́ jí ayé ní wàrà ṣẹṣà dókítà Kọ́lá Balógun nítorí wípé ọ̀rọ̀ tí òkété bá bá sọ nílẹ̀ gbọ́sẹ̀.

a ah, kí wọ́n lé ilé ayé rárá rárá torí tí wọ́n bá wá lé ayé yóò di iṣẹ́ wa lọ́wọ́ yóò gba iṣẹ́ wa lára ìdí nìyí gbogbo aláboyún tó wà lọ́dọ̀ rẹ a kí wọ́n wá lé ayé a kí wọ́n wá lé ayé rárá rárá ìgbà ayé kan wá wà tá gbèlé ẹ lọ́wọ́ omi ń bẹ́ ń bẹ́ ó wàá mọ́ fún wọn mú tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹyẹ fún un tán wọ́n gbégbá ayé fún Kọ́lá Balógun. àṣẹ àgbààgbà àṣẹ àtẹlẹyẹ àṣẹ ìwọ̀n. pásítọ̀ lánìfẹ́ bá a ṣe fẹ́ nu táwọn ọmọ ẹgbẹ́ náà sì fi àṣẹ síbẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ níjọ́ kẹta jọ́ kẹta máa forí fún un ṣé bẹ́ẹ̀ ti ṣe àyè ara wa. bá a ṣe fẹ́ mi. màá mọ bí màá ti bá màá tẹ̀lé sọ yóò sì máa dé sí i. ó dàgbára ó dàbọ̀. dúkòsì. ibi tí ló rọra lórí ọ̀rọ̀ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ náà lóye ìbàdàn àpò tètè jábọ̀ fún wa ní ìsìn ká lè mọ̀ ló ta á dọ̀rùn lásìkò kàyéfì ni àbọ̀ tí mo bá bọ̀ torí adéfàlà jẹ́ oyè mi pé baálé àná tá a lé dìgbàdìgbà kúrò nínú ìlú yìí ẹsẹ̀ tí ọmọ tí ọmọ ẹsẹ̀ ni o òun gangan ló gbé ègòsí fún wa nílùú ìlú tí gbogbo rògbòdìyẹ oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh lágbára ìgbà ah. mọ̀mọ́. ó tàpá sókè kò mà dídò orí bọ́ba ayé orí yọ tọ̀hún wò ó ó tàpá sókè kò mà dídò orí bọ́ba ayé orí yọ tọ̀hún wò ó kí ló dé àdùnníyòdì àdùnníyòdì ìlú ayédáadé o ah! ẹ̀ṣẹ̀ tí mi ò mọ́wọ́ tí mi ò mẹsẹ̀ lè dìlé mi lórí torí ẹ̀ lé mi kó lù èmi odidi baálẹ̀ ìlú ayédáadé ah! ẹ wo tó pa gbóngbó kì í kádùn ẹni tó pa àkàlàmọ̀gò kì í kóṣù ẹ wo ìlú yìí eku ò tún ké bí eku mọ́ ẹyẹ ò tún ẹyẹ mọ́. aláboyún òtútù wà lábòsùn mọ́ bẹ́ẹ̀ ni kẹ́ni bá ṣègbéyàwó àtúnwò àtayá rẹ̀ òkú ni nǹkan yóò tún dúró mọ́ bẹ́ẹ̀ ni. torí kó tó di kó kú wọn nígbà tó rọ̀ ó ní pẹ́pẹ́sẹ́ àfi tí ẹnìkan bá bímọ nínú ìlú wa yìí ọmọ ni ó wàá gbà wàhálà ẹ̀ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ọparí ọ̀rọ̀ rẹ̀ ọdún wọn làwọn tó mọ̀ tí wọ́n kò bímọ. báàlẹ̀ ó ti ẹ̀jọ̀dún èmi ìyàlóde ní ọ̀rọ̀ èmi ni wọ́n bì ọ̀dọ̀ mi ní ń bọ̀. ìyàlóde tó olóyún ni fèdè máa bí mi. gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. kúù láṣìí bó láti mẹni tí ó bì bó láti mọ ọmọ òun gan ṣé ẹ rí i pé ọ̀rọ̀ yìí ti wá di ohun tó tó àpérò fún gbogbo wa náà lóyún báyìí ọmọ tí wọn ò tí ì lóyún ẹ̀ táàtì ìmọ̀gbà tí wọn ò bí táàtì tí ìmẹ́ tí ó bí ìlú ló sì ń dàrú yìí àwọn èèyàn ló ń fojoojúmọ́ kú yìí ah kí wàá la ṣe báyìí torí ọ̀rọ̀ òun tójú sùn ẹ dákun balẹ̀ ọkọ ìṣíwò ìwòlùwò ń tá a bá dìjọ wò gẹ́gẹ́ ní gún èmi rò pé ìlú kò sí kẹ̀kan lé àdífàlà gbogbo èyí tó gbé kalẹ̀ fún wa yìí ó ń fún wa ní bódídí sàn ni ó sọ pàtó bí a ṣe ọmọ náà òun ló lè fún wa ní tá a fẹ́ láti bá wa dẹ́kun rògbòdìyàn ní ìlú yìí àìsùn sígbà tí a ṣe fẹ́ rọ́mọ náà bàbá mọ bí wọ́n ti bí àtẹ́tí òbí yìí n tèmi fẹ́ kẹ́ ẹ jẹ́ àmọ̀ ni pé adífàlà kò bá wa sọ̀rọ̀ rí kó má rí bẹ́ẹ̀ o ó jẹ́ kó yé mi pé kò sí ẹ̀bùn ní àtìkù ọ̀pẹ o àfi kí wọ́n á rí ọmọ yìí. àjọrò ti wá di pé ó bá kó wájú sí mi kí n ta. bèrè bèrè bèrè bèrè bèrè bèrè. máa ṣe òjáyé sọ̀mí ní dàbí ìdáyé gbàyà síyá. tó tó rẹ lẹ́nu ọmọ ìyá kan náà sì lélẹ̀ odi nkọrin afọ́jú ntù bẹ́ẹ̀ inú kan náà wọ́n gba ìyá dẹ̀ wọ́n sì ká àwọn eléyìí ìyá àwọn eléyìí kó ìwọ máa ń dán wọ́n bí o àwọn sáà tó wà sí ọlọ́run ló dá àwọn eléyìí. ó tó rí lójú àwọn olúwa kí la fẹ́ ṣèyí sí o ó lágbára ó gbẹ̀rù tán kí ló dé àdùnníyòdì àdùnníyòdì àdùnníyòdì ó lágbára ó lágbára èyí ká mọ̀ mọ́ ó ká mọ̀ mọ́ o àdùnníyòdì àdùnníyòdì orúkọ Jésù àdùnníyòdì ọ̀run kó ṣúre fún yín ọ̀run kó ṣúre fún yín lórúkọ Jésù àdúrà yìí kò gbà ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ aṣọ ọ̀run gbò Jésù Olúwa wa aleluya mẹ́ta aleluya aleluya aleluya ẹni olúwa lóko wọlé àdá yìí á gbà àdá yìí lè gbà tó tó mo jẹ́rìí ọlọ́run tó yẹ fún mi lórúkọ tó ẹrù jésù lọ ẹpẹ̀lẹ́ màá tún máa pè yín kẹgbọ́ ẹpẹ̀lẹ́. ayé ẹ má pariwo ọ̀tá ẹ má ṣèké o àmúwá ọlọ́run lè yí ènìyàn rárá ayé ẹ má pariwo ọ̀tá ẹ má ṣèké o olóòrè jáwọ́ kò sí wàhálà nígbà tí ojú ẹ bá rí ní tí èjì ká di ọ̀tọ̀ ẹ ojú ẹ máa jà ọlọ́run tó ló rán sẹ́wọ̀n yóò lóun ọ̀rọ̀ tó bẹ́ẹ̀. ṣé o sọ pé ò ní jáwọ́ ni abájọ bíbélì mi fi yé mi ó ní ní inú àwọn èèyàn mi ni àwọn ènìyàn èké wà ara wọn ní àbí mo sọ fún ẹ mo ń sọ fún ẹ sìn pé lọ jáwọ́ kúrò nínú iṣẹ́ ibi tó ń sùn tí ò ń ṣe bíbélì sọ ó ní ọlọ́run kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pìwàdà lọ jáwọ́ àìjẹ́ bẹ́ẹ̀ <laughs> àìjẹ́ bẹ́ẹ̀ èmi gbọ́ ọlọ́run tí mo rò mo sì gbọ́ ọlọ́run tó pè mí lọ wo arákùnrin arákùnrin ìjọba ọ̀run kù sí dẹ́dẹ̀. padà àìjẹ́ sọ wípé pé pé òun ìwọ wá ọlọ́run ọlọ́run tí wọ́n pé ìgbà bóò ni ọlọ́run rẹ ti rí. èmi ò o ọlọ́run mi ṣùgbọ́n mo ń rẹ̀. I have a feeling. alaye Lord, we pay wa laye. I have assurance. Oh Lord, we pay gbogbo ti Oluwa dadara dara ni. Mo ri Oluwa, Oluwa si n be pelu mi ni won igba ti o da mi ni aworan re. Gbo lo yi pada. Lo yi pada. Ijoborun school ọ̀rẹ́ lọ yí padà. pásítọ̀ Samuel mo lọ́rọ̀ tó pọ̀ láti bọ̀ ọ́ sọ jáwọ́ jáwọ́ jáwọ́. <laughs> ó máa tó yí ẹ mo sì gbàgbọ́ pé bólúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ ó máa bá mi yí ẹ lọ́kàn padà lórúkọ Jésù. dr kọ́lá balógun ṣé omi ayé tá a gbé fún ọ ṣé gbogbo aláboyún ọ̀dọ̀ rẹ kó lò fún ni. yèyé bẹ́ẹ̀ ṣe ni ló ń lò kódà n yọ ẹnìkan kan lẹ̀. Hmm. ìwọ alàgbà yìí. bá a ti gbà kan nìkan rú ẹgbìn ní ọtẹ bá fojú tó lóyún wọ́n ní sọ́kùn nílẹ̀ sùkúrú wá pé kí ni yóò lè ṣiṣẹ́ wọ́n náà yẹ kiri mẹ́ta mórí kan báwo ló ṣe máa ṣiṣẹ́ ní ayé tá a jẹ wà yìí wọ́n wá wùdè lò pọ̀ ṣàjẹ́ wọn. kàṣà ni ó gbà mo kúkú fẹ́rẹ̀ rẹ̀ yóò mo rò bóyá yé ṣe mi èmi ló ṣe dákúdájú yìí tẹlifíṣàn fún ayé ni ó ta láàrọ̀. olórí ló olórí ajé o olórí ló olórí ajé o. ó dàbí gbogbo. sórí láti lọ pé kí ní ilé mo rò bóyá o ti lọ́pọ̀lọ́ padà ní orí sọ fún mi o wọ́n lọ́pọ̀ ọlọ́ rẹ o ti padà o nípa ọlọ́ rẹ ti fi sólà ìbọ̀rùn ló máa ń yọ mo ní irọ́ ni mo ti wá gbedé mi sùn. nígbà tá a gbé tẹlifíṣàn wà fún ọ tá a ní kó ń dá akú tó ń dájí tó sì yóò ti ṣe tó kó ṣe àwọn gbèdéle tán èyí tó dákú tó dájí ó tó kù tó tọ́ra ta ni ṣé bá yẹ títa. ọ̀rọ̀ gan kọ́ ẹ lẹ́nu. ayé títa ní ìsìn. ṣé kí mo bẹ́ẹ̀ ṣe ní tó ìfọ̀sẹ̀ méjì mo ti ti bàjẹ́ kò ní ṣe kó má kò ní kó má bàjẹ́ kò tó pé ayé àtọ̀ sí ìfọ̀ àmà ṣeré nú ẹ̀ ẹ̀rì tí ó dá yín ṣe wọ́n ti bàjẹ́ kò ṣe ti jẹ́ mọ́. ayé ẹ̀ta láàbọ̀ ilẹ̀jọ́ bọ́ rò sórí bó ṣe wà yìí orí pé mo fẹ́ràn rẹ jẹ èkìtì fẹ́ kíyà yọ orí mi burú o ah, mo yàgbèrè gan mo yọ sí múlẹ̀ sọ nígbà tẹ̀lé rẹ mi ní sẹ́ tẹ́lẹ̀ lọ gbọ́n mi wá lódò bí mo ṣe yọ̀nù èmi àti fẹ́ orí wa gbalẹ̀ sọ tó bá dùn ọ̀sẹ̀ tó ń bọ̀ tí bá padà dé bí tó o bá ṣe tẹlifíṣàn yìí sọ orí tó wọ̀ yìí tẹ́lẹ̀ mo máa ń kó bàtí kò bá yẹn tó fi máa ń dá mi lóhùn o dá padà síbẹ̀ tó bá wá dá padà síbẹ̀ tó bá tún ṣe padà síbẹ̀ ayé rẹ bàjẹ́ gidi ni o ah! ayé rẹ ti bàjẹ́ gidi ni o dilẹ̀dilẹ̀ wà gbá mi kì ni. sórí tí bá kó gbá ọ ní etí ò ní gbọ́ náà mọ̀. lọ́sùnmọ́ àkọ́kọ́ gbà mí tòsí. méjèèjì ní gbàgbọ́ èyí yọ̀ lẹ́nu mo bá sórí ọ̀rọ̀ mi mo retí rẹ̀ ní sẹ́fẹ́ ní jésù ń bọ̀ pé sí lónìí o jésù ń bọ̀ ẹ mọ̀ wọ̀ kan ni mo ń bọ̀ lọ́la. lórí o lórí burúkú aláṣọ gbogbo ayé ẹ ti bàjẹ́ mo lè ṣiṣẹ́ o ayé á máa tọ̀ sí ìfúnná máa rú gbólórí kù sórí kò sí nǹkan Ah, tó bá yóò ti bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́. dọ́mílójú pé náà wà bàbá sórí ibi tí mo mú ọ wáyé. mo mọ̀ pé ìwọ ọmọ ọ̀dọ́ ọ̀rọ̀ tó yẹ ká sọ ń lé ìmọ̀ kì í sọ lọ́nà ọ̀rọ̀ tó bá sì gba òògùn ẹ̀mí sọ lójúmọ́ òmìnirikù ìsọ ìlẹ̀ tí ìwọ méjì mo fi ń gbọ́ ọ̀rọ̀ mo fi ń gbọ́ gẹ́gẹ́ bó o ṣe sọ fún mi pé ìwọ nìkan kọ́kọ́ ẹ̀ pọ̀ mo sì mọ̀ pé ìwọ nìkan náà lọkùnrin takuntakun ti ń bẹ láàrin jọ mí o tí n bá fún yìí ní bíbí fún ọmọ ìjẹ́ o àmọ́ tí n bá bí bọ́ọ̀ sọ̀rọ̀ kó o fi ṣe kí ni kó o gbà jọ mí tẹjú mọ́ mi kò wò mí re tó rí bí káwa iṣẹ́ tó yẹ kí n ṣe fún ọ́n lé mo ti ṣe fún ọ́n lé ti àárín ìlú làṣìkágbá ọwọ́ afẹ́nu ara rẹ ẹnu rẹ ẹnu ẹni la fi ń kọ mí ìjẹ ẹnu ẹni náà la fi ń kọ yín ìjẹ ọwọ́ afẹ́nu ara ó fi já ìwé tó bá wù ọ̀rẹ́ àyìn tí ọba ti wájà tó ìwọ tá yòókù ti dá mi èyí tí ń ṣe fún ọ ọmọdé lọ́kàn mi. àwa kí ni kí já sọ́wọ́ ni. ọmọ àmọ́ lọ rí ọmọ bọ̀ rí tó bá ṣe ń kóyà lára lọ́mọ kóyà dé ẹnu rẹ ni mo sọ̀rọ̀ kankan sí mi tí mo bá ti sọ fún ọ kóyà o kí mo sọ fún ọ mo sọ̀rọ̀ kankan sí mi. má sọ̀rọ̀. o ah! tún fẹ́ mọ̀ sọ̀rọ̀ mo sọ̀rọ̀ kankan sí mi tí mo bá ti sọ fún ọ kóyà ọ̀yà koríko nǹkan mi o ajá òbí ń gbó kí yàn o àgbò ní nǹkan wo yọ o ọ̀sán gẹ́gẹ́ làásọ̀ gbé o ìwọ òwò mọ́ díẹ̀ òwò mọ́ díẹ̀ òwò mọ́ díẹ̀ tó bá ti láwọn òbí bàtà ṣe ọ̀sán gẹ́gẹ́ làásọ̀ gbé o ọjà o ajá kútu fi ń jà lọ lórí bábá lọ ajá kútu fi ń jà bọ̀ lórí bábá bọ̀ bá lọ sí ń lọ làbọ̀ ń bọ̀ awokè ìrìn àjò àìbọ̀. Ah! Ah! <laughs> yẹ pẹ̀lú àwọn ìyókù rẹ ẹ máa kó lọ́gbàlọ́gbà ẹ máa kó lẹ́wúlẹ́wú ẹ wà máa sọ pé àyín lọ àyín bọ̀ lọ́wọ́ lẹ́nu àyín lọ àyín bọ̀ lọ́wọ́ lẹ́nu tẹ́tí bèrè nínú rẹ pẹ̀lú kó gbọ́ gbogbo ibi tẹ́ bá ti lọ ẹ máa kí ìsara ẹ máa kí ìsara ọ̀gbìn bá ń lọ àbá àti ìgbàlá ti sẹ́wọ̀n.

èmi bàbá rẹ lọ́jọ́ nǹkan ìṣe ọmọ òṣìṣẹ́ àmúláyé ṣùgbọ́n kíní kan wá yà mí lẹ́nu mi ìmọ̀ bò ní aláìṣiṣẹ́ o. àwọn ọ̀rẹ́ mi lájọ máa ń ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ ni ni ìlú bẹ̀rẹ̀ àjọ wá látẹ̀kùn àjọ wá látẹ̀kùn mi. kí ló kọ tiẹ̀. ṣé mi èmi náà ń pè ní jíjẹ jíjẹ lórúkọ mi àfi náà ń pè ní gbogbo ìjẹ́jọ́. ẹ ìwọ ẹ jẹ́ kí n tẹ̀lé lọ́wọ́

wọ́n sì máa gbé wọ́n pè é ìyàwó lónìí. ilé ni wọ́n pè ní dreadlock bóyá ṣe lè kó nìyẹn sá. ẹ bí ẹ ṣe lè kó náà ọ̀dà wo ọ̀dọ̀ ikọ̀ wà dé o. àyè má fi ṣe hàn mí àdọ̀rọ̀kà ẹ oríkàwá náà fi ṣèwé òkú ń bẹ́ẹ̀ ṣèbáwá náà rèé àmọ́tẹ́pà náà ṣèwé rí ni àwa náà ti ṣèwé rí ẹ̀ka <laughs> ẹ̀ wo nǹkan oníṣẹ́ mi níjẹ kẹ́bá ni mi náà ra kiri kan. ṣé ilé bàbá ṣé ilé ìjẹ yìí oúnjẹ ọmọ ni ìyẹn tí wọn máa jẹ lórí ọmọ yẹn ṣé ilé bàbá. ẹ wo mọ̀jà gbọ́kù lọ lé lóru torí àbúrò rẹ ni mo fi ránṣẹ́ sí o bẹ́ẹ̀ kó máa mú lè rí o ti parí ìlú mẹ́wàá n ò wá fẹ́ kó máa rìn ìkùnrin kankan lábílẹ̀ yìí torí àwọn aráàlú wa yìí lójú mọ́lé pàtàkì jùlọ àwọn ọmọ kan bẹ nísàlẹ̀ ń kọ̀rọ̀ wọn ò yé mi wọ́n máa ń wojú mọ ìgbà mi wà tó jẹ́ pé aago mọ́kànlá lóru wọ́n máa kalẹ̀kùn mọ́ lórí wọ́n àmọ́ fọ́gbọ́n sí i ọmọ gbọ́n tẹ́ máa ń dání wọ́n máa gbé ẹ̀lọ́ ẹ̀lọ́ ń bọ́ ló wà irọ́ nípa kò ní ẹmọ ní ẹdọ́gbọ́n pé mọ́ ọ̀gbẹ́ àdèdè ní sí torí tá a fi ṣèwé lẹ́yìn ìgbà táwa wà lọ́dọ̀ àwa tá a mọ̀ pé pàdé mi pàdé mi lẹ́yìn wíńdò lẹ́yìn <laughs> wíńdò bọ́lájí ẹ̀rọ hmm. ọmọ bá mú olè ó ti parí ìgbè mẹ́wàá ṣọ̀gbọ́n

ibi tó máa bẹ́ẹ̀ wò mí sí àwọn olùmọ̀ tó wà sí sọ́mọ pé yẹ yẹ lọ́jọ́ kìíní àná kò tètè bó dé bíbá sẹ́yìn bàbá ẹ̀mí pa yẹ kò yẹ kọ́ ni mo tẹ̀ wá lẹ́jọ́ mo fowó ìsúná gbọ́ gbà lóró wẹ̀ ẹ̀mí ra bí fùfú wọ́n rẹ̀ fùfú mẹ́jọ wa kò ní dáa fẹ́ fùfú mẹ́fà bá ń gba ilé àtàná sí. ẹ àtànà sí pápá ìtọ́sẹ̀ lónìí o ilá àtànà ah, kóró kóró bùfẹ́ bí méje sí onígbà lọ́wọ́ mi jáde ọmọdé fúlàní kọ́kọ́ ah! àbíkẹ́ ni mo mọ́ nígbà yẹn kọ́ ọ̀rọ̀ ṣé kí ẹ̀rọ kọ́ ọ̀rọ̀ mi kù náà ni. pẹ̀lẹ́ o. ọ̀gá rẹ̀. ẹ wá ṣe tẹlifíṣàn bíi. sọkọmọ ní jésù ń bọ̀ kó o máa wọ̀ ọ̀kan ní. mo ti bá dé bí olè lórúkọ ìwé yẹn mu. olóyìnbó àwọn ọ̀gá ẹ tẹ́ wẹ́wẹ́. wọ́n ti gbẹ́dùn lábẹ́ ẹ̀yẹ ní sùúrù. Wọ́n ti gbẹ́mí lábẹ́ ẹ má jùlù hò ẹ má jùlù ọ̀kadà ẹ má jùlù ọ̀kadà ẹ má jùlù ọ̀kadà ẹ jẹ ẹ jẹ ẹ jẹ. ayé mi ti bàjẹ́ tèmi padà tán ẹgbẹ́ ta o sẹ́ẹ̀mọ̀ bọ́dà mi rìn kú òdìbí ó bá ayé mi jẹ́ kí ni mo ti ṣe fún ọ̀lẹ́ ayé táwa yìí mo tún ṣe lọ́dún òní kí wọ́n tún bí lórí kò ní dá fún yìí o. arákùnrin. ẹ ti dé. kí ló dé. wọ́n ti yà mí jẹ́ báyìí mi jẹ́ wọ́n ti kó bá mi pọ̀ báyìí ẹ̀rí mi fi àwọn ti kú kí n kú kankan bí wọ́n ṣe wà yẹn ẹ̀dá fẹ́ràn lọ́wọ́ o.

Hello, ma. Yes, ma. wà lọ́wọ́ rẹ̀ wà rẹ̀ ẹ wọ́n ti gbé two hundred thousand wá wọ́n sì gbé wá mú rẹ̀ mo ti calculate ẹ̀ papọ̀ sí i wá ókè ókè mà ọ̀rẹ́ sí i. èló ni kọ́ńtà. ẹ three thousand. ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ́ gbójú sí bíbá bọ́ọ̀lẹ̀ ah. tí bá ti máa sọ̀rọ̀ máa wojú mi tí ó wà ọ́kẹ́ sà ọ̀gbẹ́ni tó bá ṣe bí ìgbẹ̀rún ajá kò mọ́ bí máa ń sin o. Ah, Carbos, ẹ̀fílẹ̀ lẹ̀ ẹ̀ o ṣe ṣe wọ́n. ọ̀gbọ́n ọ̀gbọ́n yẹn sì. tán. ọ̀gbọ́n ọ̀gá pàṣẹ ọ̀gbọ́n sì máa. pàṣẹ ló ń ṣe yà ṣùgbọ́n guys water ah, ah, ah, ọ̀gbẹ́ni if it's not making money it's not making sense for you ọ̀gbẹ́ni ìdẹkọ fẹsẹ ẹdá lè fẹ mi o mo ṣe ń gbọ́ bọ̀wọ̀ fún wa ṣó máa fa àṣà gbẹgàlẹ. jíjà jẹjẹ. ọ̀pọ̀ àwọn ṣóyítà ṣóyítà ṣẹ́ka ṣẹ́ka lóde gbò ok mo ti pẹ́ lé o ti fáìn sí mo ti pẹ́ lé o ti fáìn mo ti máa bàjẹ́ mẹ́kùn mẹ́kùn mẹ́kùn we are moving moving moving movement movement let's go let's go let's go movement.

Bí ọ̀rẹ́ mi tàlántòlò. Bí ọ̀rẹ́ mi lèmi òfìsí. Bí ọ̀rẹ́ mi tàlántòlò. Bí ọ̀rẹ́ mi lèmi òfìsí. Bí ọ̀rẹ́ mi tàlántòlò. Bí ọ̀rẹ́ mi tàlántòlò. Bí ọ̀rẹ́ mi Èmi ló dé kí ló ṣẹlẹ̀. Ẹ máa ya ká Ẹ lè yọba ẹ jẹ́ pẹ̀lú. Kí ni ọmọ yóò bá ṣe? Bẹ́ẹ̀ bí dájọ́ délé lórí. Ẹ̀hẹ́ kí wá ló pọ̀? Kí ló kẹ́ mi? àbábálẹ̀ rẹ̀ ìwọ náà kí làbúrò rẹ̀ bá ṣe tó fi mú wa sínú ẹgbẹ́ tẹ̀bí fàárẹ̀ ṣe tẹ̀bí wa kásẹ̀ lé lórí ìka níyìn o ìka gbé. àdùnníyòdì àdùnníyòdì ó lágbára èyí ká mọ́ mọ́ asabi bá a ṣe ń sọ̀rọ̀ ṣé lábẹ́jọ káwọn méjì táwọn wí tó ti wá dé múlò báálé òwe ìkẹta ṣe sọ̀rọ̀ wọn. ọ̀rẹ́ ẹ̀ tó fi sùn ó ti sùn ó ti ẹ̀ tó yí tó ti ẹ̀fọ́ lójú. àbí àti àdùnní. ẹnìkan tí baálẹ̀ bá pè mí pé kí n wá wí tẹnu mi ṣé ìjòkó yé baálẹ̀ pé ó yẹ kí n lè ṣe nǹkan kan fáwọn ẹni tá à ń sọ̀rọ̀. níwọ̀n rí sọ sí ọ̀rọ̀ tó wà lẹ̀. ṣé orí tí bá ìbẹ̀sẹ̀ lè ṣe wọn pé kí láàánú pẹ̀lú ọ̀ṣẹ́ ṣe ohun mèremère nílùú wa yìí inú mi ò bá dùn tó má tẹ̀lé pèmí àṣà sọ́dọ̀ balẹ̀ màá sọ fún balẹ̀ kọ́tẹ̀ bá mi ràn wọ́n bẹ́ẹ̀ yìí lọ́wọ́. ẹ ẹ àṣàbẹ̀ ibo ni wọ́n wá rè báyìí. wọ́n fẹ́ dé ọ̀dọ̀ rẹ̀ kó. ó dà bá kí ọ̀rẹ́ rẹ̀ wọ̀. èmi ká mọ mọ o. àdùnní odi. àdùnní odi. àdùnní odi. ó lágbára. ó lágbára. ó ta fà sókè òmàjídó forí bọ́ba yíyọ tọ̀rún wò ọ́ o ò tàfà sókè òmàjídó. ládùn òkìrì òkú olè oríta ẹ̀ẹ́dẹ́kùsùkú láàárọ̀ yẹn ṣègè ìwọ́n nítorí kíni ó ní kẹ́rù ọba àlẹ́ ìbẹ̀lẹ́kùn ó ní mí ju mí láàárọ̀ yẹn ṣù ìwọ́n nítorí kíni ó ní kẹ́rù ọba àlẹ́ ìbọn ní mí ni gbọ̀ngbọ̀n tó jáde nínú ìlú wọn táwọn ọmọ ọ̀rọ̀ yìí láwọn. ilẹ̀ gbà ó àṣọ kálẹ́nu ọ̀ká níbi àṣẹ rẹ̀ lẹ́nu rẹ̀ níwà gbogbo ohun tó jẹ́nu nínú àwọn ọmọ ọ̀ràn tí wọ́n láwọn ń ṣe lẹ́nu lù ọyá kọ́ máa bàjẹ́. àwọn ọmọ tí wọ́n ní àwọn ní agbára láì jẹ́ kankan wọ́n lábúlágbára jà wá àjá lọ wọ́n lábúlágbára ju wọ́n èso ọ̀dàrà lọ àwọn ń gbé ọlọ́ọ̀nì èso ní ṣèyí ní you. you. àdùnníyọdé àdùnníyọdé nítorí wípé ọ̀làgbà lẹ́ni tó bá wà ní ká mọ́ mọ́. ó ká mọ́ mọ́ o. àdùnní òdi. àdùnní òdi. ó lágbára ká mọ́ àdùnní òdi. àdùnní òdi. ó lágbára ká mọ́ ó, ta ni mo wà bí? Èmi kọ́ láyé láàrin mọ́ wa kọ́lá dr kọ́lá ọkọ mi ẹkùjọ mẹ́ta tí ò sí tá a fi gbà wá. kọ́mọ̀ bá sí kọ́mọ̀ bá sí ni ó sì ti ń wà báyìí. èyí ti rí ayáwó ẹ̀ ń wò mẹ́rin. kí ló ṣẹlẹ̀. èyí bí torí kíyàwó má jẹ́ ní mo fi wà lára ẹgbẹ́ yìí. ẹ̀sùn méjì ọ́ ẹ̀sùn àti ń jẹ mí báyìí torí gbogbo ẹran tí n bá dè mọ́lẹ̀ báyìí n làdùn ní odi àtàkàn ní afọ́jú ìní ń túlẹ̀. ẹ ti rí. o ah, ti sú èmi gan. bó o lo ṣe mọ̀. ẹ wọrùn mi. àlẹ bó o lo ṣe mọ̀ pọ́n ni wọ́n ti. ẹ ṣeun ṣé n'inu rí nínú ìlú wa gbogbo ẹni tí ti fi nǹkan sí pé kí wọn ó lè gbé wọ́dọ̀ mi báyìí ti rí gbàdà ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé kéè sáde ní iṣẹ́ tí wọn wá ẹ fura pé gbogbo àwọn ẹ̀jẹ̀ ọmọ iléèwé tí mo máa ń mú wá tí mo máa fi dájọ́ ń ah, jẹ́ kankan gbà mọ́. tó wá lé o rí ìta ẹbí wọn náà wà. àwọn wà wà o wà pàdé. nígbà tá pàdé títí wọn bá rí lọ́bẹ̀ tí wọn ọwọ́ wọn sọ fara yẹn. ẹ ṣeun ẹ ṣeun yá wa mo mọ̀ pé tí n bá ti dọ́dọ̀ yín gbogbo òkè ìṣòro mi ti di pẹ̀tẹ́lẹ̀ n ló dé ẹ̀sìn ẹ fún o ẹ̀sìn o ẹ̀sìn o tí mo n Lágọ́ta ọlọ́run bàbá wà ló. Bébébé. Bébébé. Lágọ́ta ọlọ́run bàbá wà ló. Bébébé. Bébébé. Bébébé. Bébébé. Bébébé. Ọ̀tọ́ dàbí mi. Ọ̀tọ́ dàbí mi. Bébébé. Ó ní ọmọ jẹ́wé lọ. Ó ní ọmọ jẹ́wé lọ. Ọmọ jẹ́wé lọ fún ẹni wá tọ̀jà ìṣeré lọ. ó ti ní. ó lágbára. kò mà gbọ́ràn rárá. ìka ó lágbára. ó lágbára. ìrí ọtẹ bá a ti gbà kan nìkan ó ẹgbẹ́ ìrí ọtẹ bá a ti gbà kan nìkan yọ bí ọba lọ lógún ọdún òtítọ́ bá bódọ́jọ́ kan bí ọba lọ lógún ọdún òtítọ́ bá bódọ́jọ́ kan ẹsẹ̀ rere. Rúdà, ai down Vai Ah. Vai de mim. Um beijo. É. Caralho! Woo! ìyá mi hmm? ṣé ṣe pé àdùnní ti mú ẹran tó wà nù ẹ. ọ̀sẹ̀ ẹran bẹ́ẹ̀ àbíkẹ́ jẹ́ bẹ́ẹ̀ bàbá mi. ẹran ti tán nínú ọbẹ̀. bàbá mi wọn ò ní dáhùn bá wọn sì wà ń bíbí. ọmọ pé ò ní dán ọ lóhùn ọmọ ìlú ẹ dáhùn. bébé. bàbá mi ni bébébé. bẹ́ẹ̀ ni mo wí fún yín. sú mi. ẹgbẹ́ bá tú ọ bóòlù nílé. èmi ò ní bọ́ọ̀dà ńlé. wàhálà rẹ ti pọ̀. níbo ti bẹ̀rẹ̀ rí oṣù ni mo ti fura wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ọ jáde lọ ni ọ̀nà ọgbọ́n nù. bá sọ́ndẹ̀ lẹ́yà ni kò dá sọ́ọ̀bù mi. ilé tẹ́lẹ̀ ó rìn lọ́dún ìgbòho. ẹ ń kọ́ lẹ́ lọ ní ìsìn. arìnrìn-àjò ni arẹsẹ̀ yà ẹlọ tó mọ̀ pé bàbá rẹ̀ ọmọ sọ̀rọ̀ sí mi. ẹ̀yẹ́ fi bàbá mi wọn sọ̀rọ̀ bàbá mi a ní ẹ̀fẹ́ ẹ̀rẹ́ wọn sọ́dọ̀ ìyá mi. àkókò ah, tí ọmọ yìí pé ọwà bó ṣe wà nígbà pé ọwọ́ ọrùn ọwọ́ ìyá rẹ̀ ìyá ẹ̀ ló rìnrìn àrè èmi ọmọ bí ọwọ́ ayín lọ. mo lè rí ìyá mi ẹjẹ mo rọwọ yín ẹjẹ mi ah, ọwọ́ ìyá mi rẹwà òun náà lè jẹ fẹ́ bébé bébé ah, bébé bébé. Eh, ẹ gbọ́ èmi ọ̀yẹ́ lẹ́ni tó yẹ kẹ́ máa pè bàbá yín oṣù kan síbẹ̀síbẹ̀ àdáwò kì í wà délé àdánwò kan láwọn ọmọ tèmi ò pẹ̀lú òbí máa bá ń jàbọ́ bàbá ń jà bá ń jàbọ́ bàbá ń jà àdánwò kan láwọn ọmọ tèmi àdánwò kan wà tí o gbé wọn sí. bá ń jà ń bọ̀ ọjà tó bára nílé ìbọ̀ ọjà. àdùn níní ẹni sùúrù ah, tí ẹ bá kó inú ilé ìfún mi ló sì kó òfin. ẹ kọ ilé bàbá tiẹ̀ ilé bàbá wọn wọ́n wà yìí. Ah, yeah. Ah. Ah. Ah. ká sọ. pápá ògbìyàn tó ṣẹlẹ̀ ń bí. ẹ̀yin náà ti gbọ́. a ti gbọ́. Ah, ah, ah, àwọn pípé wọn sọ pé òun pa mí wọn sọ pé òun pa mí ẹ wo ṣe bẹ́ẹ̀ impress lélẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ìgbàsẹ̀ máa ń bẹ̀ wọ́n sórí ìlẹ̀ ẹ̀ wọ́n ló ń gbọ́ ṣe rí wúlò àwọn mi láyé ṣe lọ gba aládọ̀ ní báàgì ẹ ṣiṣẹ́ àwọn understand mi ẹ ṣiṣẹ́ mo sọ̀rọ̀ dáadáa ṣá ẹ sọ fún mi sí ìbá sọ̀rọ̀ dáadáa o so agbóhùn yẹn wá sí ọ́fíìsì wa lánàá wọ́n fún ọjà mi opportunity to be that that that that that that that that that that that that that Ah. ẹ sọ̀bọ̀ ẹsẹ̀ fáwọn èèyàn kan ló wá gbà yín lẹ̀ ṣé lè sọ fáwọn èèyàn yín jẹ́ ọjà. Eh, unfortunately ìgbà tẹ̀mí náà kàn pariwo nílé mo máa ń gbọ́ pé ariwo yẹn ti dọ́kùn ta eh, mo ṣe ní kí n jáde pé ṣé kò sí ìmọ̀ ló fún ìṣẹ̀lẹ̀ yìí báyìí gbọ́ngbà tí mo máa jáde mo náà wọ́n kúmà eh, kan àti máa kan tí wọ́n wọ aṣọ white bag bọ̀ ìgbà tí mo fi máa step síbi tí mo wà yìí mi ìpadà nínú owó mi bó ṣe má sọ fún wa pé wọ́n dọ̀ fẹ́ ah, mi ì rí ni mọ̀ mi ì mọ̀ ẹjọ́ tó lọ lọ́hùn. tàbá ti ní information àwọn ọlọ́pàá yìí. ẹ bá ẹ bá ẹ pa ọlọ́pàá ẹ jẹ́ ká lọ pa ọlọ́pàá ẹ bá ẹ ti lọ. bàbá olóyè bàbá olóyè bàbá olóyè bàbá olóyè bàbá olóyè o. Ah, ah, bàbá àdìgún bàbá kárọ̀dé mo wọ̀ ìlú o. èmi ti wọ̀ ìlú bàbá bàbá níbi tá a ti ń gbé jẹun láàrin ìlú nísàlẹ̀ ọjà lọ́dọ̀ ìyá mọ̀kẹ́. Ah, bàbá fún mọ̀ ẹ̀mí gẹ̀ẹ́sì ẹ̀ ti jẹun tán àkànní àtàdùnní pẹ́sìsì ẹ̀yà ló nílùú mo gbé ẹran sẹ́nu sábà yìí tí mo lọ́wọ́ dani. ó jẹ́ ẹran ìyẹn ni mo ń jẹ ìdílé súnjú bò lọ́dọ̀ yìí bàbá nígbà wà ẹran sí ẹran ìyẹn ni bàbá. ìjọmọlé báyìí nínú ọbẹ̀ àtàpà títí lókùnkùn ìdí ẹ̀yìn bẹ́ẹ̀ ni bàbá gbọ́dọ̀ yá àmọ̀ kẹsàlẹ̀ ọdẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá. ó mi èyí mọ́dé wọ̀nyí mo rò bá báyìí èlé náà fi bà mọ́ sí mi èmi tẹ́ wá báyìí ìhìn láṣẹ tí mo lè dápa o àyà àṣẹ ń bẹ lọ́wọ́ baálẹ̀ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ tí wàá wí yìí ẹ mọ̀ wá nìṣó lọ́dọ̀ baálẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ ṣe sọ ìgbẹ́ ẹ̀ tilẹ̀ rí àwa àti baálẹ̀ àmọ̀ṣẹ́ tá a bá ṣe lórí ẹ̀. àbúgbé tán o. àmúgbá báyìí lọ́pẹ́ o ẹ dákun o. jámọ̀ lọ. ẹ̀rín yìí. comigo na né? irmã pẹlẹnu que ìsì ìfẹ́ sàkéèké. Ah, mo fogo, o, fogo fọ o, ṣé àmàlẹ́gbà a Bọ́lá ṣe dé ìbáyìí. ti gbàgbé pé eégún tó bá kọ́ jó èèyàn ló máa ń wò gbẹ. bí táwọn wà yìí tí mo ṣe bẹ̀rẹ̀ ni màá rí sùn màá rí nà. ìlú àríjọ rẹ sẹ́yìn ẹ̀yin náà takò wá mi tó yẹ ká ti jẹun. Eh? Ah, ẹ lọ pa bullet. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àlàyé eléyìí. <laughs> Bílẹ̀ wọ́n fẹ́ kí n jẹ́wọ́ ara mi ni ìdájú yẹn sì má fún nígbà tí. àlàyé àdìtá láti gbé sí báyìí ẹ jẹ́ kó o ṣe lọ. àlàyé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Chama-me! o fẹ́ kú ni. ẹ jẹ́ kí lè mọ̀ ọ́. bébé. Ah! farabalẹ̀ farabalẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ gbogbo ah! o fẹ́ ṣòfò. ilẹ̀. ọ̀la kí ló dé àtẹ̀yìnkùlé mo ti ń gbọ́jẹ̀ yín méjèèjì àbílẹ̀kùn náàbùrò rẹ̀ sẹ́yìn nìkan ni sẹ́yìn nìkan ni ẹ̀jẹ̀ wo bá àdúgbò gbádùn sẹ́yìn nìkan ni. olóyèké kọjú sí kẹbá wí kì í ṣe ìlú ẹkẹ bá wí jàre à ń jẹ lọ́wọ́ ó kọ́kọ́ fẹ́ mọ̀ jẹjà ṣáájú mi ṣe bí ìlú kọ́kọ́. ṣé bá àbúrò ni ṣé bẹ́ẹ̀ mọ̀ mọ́ ta ogbó nǹkan ni sẹ́yìn nìkan ni ẹ̀jẹ̀ àdúgbò gbádùn sẹ́yìn nìkan ni. Baba bola, baba bola. bàbá Bọ́lá ó lè mọ yíjú lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí o sẹfẹ sábúrò lè rí ẹ̀gbọ́n ni ẹ mọ bá wọn wí bá mọ. mi nífẹ̀ẹ́ sí o sẹfẹ ẹ fẹ́ kọ́ mọ fọwọ́ gún gímú ni sábúrò lè rí ẹ̀gbọ́n o sọ́ni bàtí wọ́n fọwọ́ gún gímú nù lé ni. ṣebí mi mo bí nǹkan mi ṣe ń bá wọn wí. ẹ mọ bá wọn wí bá wọn o ẹ wọ tẹ̀lé mi wọlé ń tiẹ̀. ìwọ náà tó bá ti dijọ́ mi tẹ ẹ̀gbọ́n rẹ ní í ṣe mo kàn gbọ́ mo kàn gbọ́ ṣáìdì rẹ lójú ìyá rẹ ni mi ẹ̀gbọ́n. èlé àmì àwòrán dán agbẹ́ni àmì àwòrán ẹni láyọ̀ mi pọ̀ jù nílé ayé mi ẹni láyọ̀ mi pọ̀ jù nílé ayé mi èlé àmì. Yeah wọ́n bẹ̀ ń yẹ fún. bàbá Àkànní o bàbá Àkànní wọ́n bẹ̀rẹ̀ yín nù. a ní bẹ̀rẹ̀ ah, lóye ẹ pẹ́ fún wa ẹ pẹ́ fún wa ẹnu ní ogun. ọkọ ìlú ní ẹ̀yìn ìyàwó àtàwọn ọmọ yín méjèèjì ní ẹ̀kú lúkà wọn lẹ́yìn ọ̀sán wọ́n ní ọkọ ọ̀tún sọ wípé ìwọ àtàwọn ọmọ rẹ àti bàbá wọn ṣé o lè mú ẹ lọ lé bàbá wọn. bàbá bí ọ̀la bàtà lè mú ọ̀sìn ń lé ebo. torí ọlọ́run èmi kí bàbá wọn tá a bá ní káwọn ìṣàṣà yóò mú yín lọ. àṣẹ ni mo mú wa o ṣé ẹ mọ̀ pé àṣẹ ni olórí ìlú wa dábàá ah. ọkọ̀ kan balẹ̀ ní kẹ́ ẹ fojú kan àwọn lẹ́yìn ọjọ́ kan ọ̀daràn. wọ́n ní ọjà bínọ́ọ̀tì ní ìsọfọ́ pé ọmọ mẹ́rin ọjà mi kan. ẹgbẹ́ bá já sí àtọ́ bí ẹni. kí èmi náà fi kí o sí àbúrò Jésù nínú ìran wa kí àwọn lọ́ọ̀rọ̀ ayé mi. èso. lọ́ọ̀rọ̀ ayé mi. ebi ah, ò ní bá yín lọ. kò sí jáde náà. ọba bí ọ̀dà.

ọmọ mi ẹ̀mí ló mú kí hmm. ọmọ mi ó tó kí n ronú ọ̀rẹ́ náà ní fáwọnù fún mi owó ná owó tí mo ná lé ọ lórí náà ló ń fáwọnù mo náwó náwó náwó mo náwó náwó náwó nílé aláàfáà nílé abaláwo ilé kiri yóò náà mo náwó náwó mo padà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé owó tí mo ná kò gbélé ọ lórí ìjẹta mo lọ ọjà mo rọrẹ ìyá rẹ tí ń ta oúnjẹ tó ti ya wèrè tó ń yasọmọ rẹ lọ́rùn. Ah, ìyẹn lórí tó ń ṣe àṣì ó kàwé ó níyà rẹ̀ gan bẹ́nu ẹgbẹ́ àwọn táwọn jọ ń ṣẹgbẹ́ àjẹ́. ìyá mi. àtìyá rẹ lórí tó ń sọ ẹ̀gbọ́n rẹ bọ́lá gan òun gan bẹ́nu ẹgbẹ́ mi rè ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí tó tí mo ná tó padà yọ ọmọ tó padà yọ lórí rẹ. ẹ̀gbọ́n mi ayé mẹ́nìkà o. ayé níkà ọmọ mi o mo padà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ìwọ náà tí mo fẹ́ fi ṣàwọlé náà o sànkú máa ń lójú o padà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ mo kí gbogbo yín o ọdún ẹ láwọn ọmọ òwe àwọn ọmọ òwe bàbá tó bí wọn yìí láwọn. báwo bàbá àti pé ní ìrojú jẹ́ lu èrè o kí wọ́n máa lu ìnáfìyẹ́ ọ́. ọmọ ìlú mi ṣùgbọ́n jẹ́jẹ́ mi mọ̀ ń lọ gbogbo tó bá jẹ máa lé ní àbá àwọn mi ìfẹ́ kọ́ ti ẹ̀wà ní ìkángàn mi nípa ìbéèrè ìfẹ́ wá béèrè sẹ́yìn ẹ̀ ní dáàmú gbogbo gbogbo ràn mí látòkè délẹ̀ mi rà lálẹ́ wo ara mi ní àárẹ̀ wa nígbà tí ìyàwó sọ wípé èmi ló bímọ fún mi máa béèrè ibi tí adélébọ̀ tó ó ní wà tó nínú ilé mi lọ́wọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà mi mọ̀ wà èèyàn máa gbọ́ ọmọ bàbá fún mi gbọ́ síbi bàbá wọn èmi mọ̀ mí. bá láwọ̀ káwọ̀ ènìyàn mo gbà káwọ̀ kan mọ́ ni wọ́n ṣùgbọ́n kan ni mo bímọ fún ẹ bá wá ní kí iṣẹ́ ilẹ̀ ni ọ́ pé ìyàtọ̀ wọn wù èmi lọ́lọ́run fún o èmi lọ́lọ́run. yéé ṣe bọ́ọ̀rọ̀ lẹ́wọ̀n tàbí ọ̀rọ̀ ayé wọn táwọn ọmọ tí wọ́n ń ṣe gúrúgúrú méje yàyà mẹ́fà nínú ìlú wa yìí tí gbogbo aráyé bó òṣùbà fún balẹ̀ bí mo ti ń wọ̀ háì níyà bílíkì àtàwọn ọ̀rọ̀ rẹ̀ wọ́n tún sọ̀rọ̀ ọṣẹ iṣẹ́ ìyanu fẹ́rẹ̀ ṣẹ̀ ṣe. àwọn eléyìí ní sísá àwọn eléyìí ní sísá jà ẹ dàpọ̀ ẹja gbẹrun. máa wọ́n sọ pé ìyá ti sẹ́yà wọ́n sì wà lẹ́sẹ̀ wà. ṣé oníṣẹ́ ìyanu ti múra mọ́ àjẹpọ̀rọ̀ tó wá sọ ìjọ. adífàlà jẹ́ oyè mi pé àwọn ọmọ ìwọ́n mọ̀ ṣe èèyàn lóore ṣùgbọ́n yóò nira láti dá tí ó ṣe wọ́n lóore. tàbá gbọ́ o àwọn ọmọ ìtìkò tó ti ra. bẹ́ẹ̀ látòní lọ ọdún ilé tá à ń kọ́ fún àwọn ọmọ wẹ́wẹ́ nínú tó tóbi jọ̀rọ̀jọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n di tiwọn ẹ̀kejì ní pé ilẹ̀ tá a ti dùn ní kòkó gbé òbí sí tá a fẹ́ fi ṣe ọrọ̀ ajé fúlù yìí ọrọ̀ ajé wa náà rè ọlọ́tà wulẹ̀ dá wà láàmú náà tẹ̀lé àti yóòkì àti kòkó ẹ̀jẹ̀ òdì tí mo ní bàbá ń bari ibẹ̀ wá rè o tó bá di láàárọ̀ kọ́mọ wà fún kọ́mọ padà gbọ́dọ̀ ọ̀sán kọ́mọ wà fún kọ́mọ padà. ẹ bí yóò kù. ẹ bá ra ní àtàkùn ẹnu wọn bò ẹwà lomi ìwọ ló bí àná ebi yà lọ mọ wẹbẹ mi mo bí nǹkan mi kí n tiẹ nínú pé wọn dáwọn ọmọ mi lọ́lá kí ló kàn. lójú balẹ̀ kọ́ ni wọ́n ti ni wọ́n ti kàn mí lábùkù mi tó dẹ́kun gbọ́dọ̀. ẹni ẹ gbọ́dọ̀ jẹ́ ọmọ bírí ìbéèrè ìjọba. lójú balẹ̀ kọ́ ló ti kàn mí lábùkù pé kẹ́mi ó sọ ẹni mo bímọ fún mi. ìyá sọ bàbá wọn bí ọba ṣe dùn tẹ ìwọ ò tí wà lọ. àti ẹ̀ lé pariwo lójú balẹ̀ bá a bá délé àjọ rẹ̀ máa yanjú ẹ̀. ẹ lọ máa yanjú ẹ̀ lé jẹ́ ẹ bá yanjú ẹ̀ lé jẹ́ ẹ bá rí i. pápákọ̀ wá wà rí látò ní lọ mo pa láṣẹ ní ìjà lábàá gbogbo tí wọ́n bá náwó sí tó wù wọ́n lò ní ọ̀fẹ́ nìkan mọ́. ẹ ní dààmú. àṣàbí ẹ kú ìṣẹ́jú péréte die minutes ìṣẹ́jú péréte ọlọ́run die minutes ṣèyanu láyé mi mò ń bẹ̀bẹ̀ o. Oh, die minutes ìṣẹ́jú péréte. ìṣẹ́jú péréte ìdè ń já ogun ó ṣẹ́ láàrin ìṣẹ́jú péréte ìmọ̀ ọ̀tàdá sọ èṣù máa ń dòfo ọlọ́run nine minutes ṣèyanu láyé mi mò ń bẹ̀bẹ̀ o. ìṣà òkú ìṣẹ́gun rẹ̀ dà o abẹ́ òrùlé olúwa ni mo wà ibi ìsádi mi ọlọ́run time minutes ló pọ̀n mi ló sọ mí dọmọ ọlọ́run time ṣèyanu láyé mi mò ń bẹ̀bẹ̀ o. no llama ọlọ́run dá mi ní ṣèyanu láyé mi mò ń bẹ̀bẹ̀ o. láàrin ìṣẹ́jú péréte fásitì sọ̀pọ̀nù ẹ́sẹ̀rì gbàjọba ó gbéraga sólúwa rẹ̀ ẹ̀tẹ́ ló bá ń bẹ̀ o ọlọ́run dá mi ní ṣèyanu láyé mi mò ń bẹ̀bẹ̀ o. láì mi ní ìṣẹ́jú péréte. fà sókè òyìndó borí ohun tó bá gbìn ló máa ká o ṣó rántí ó tàfà sókè òyìndó borí ohun tó bá gbìn ló máa ká o ṣó rántí kíákíá ọmọ rántí yóò ọmọ rántí ohun tó bá gbìn ló máa ká o. mọ́ rántí ohun tó bá gbé ló ká o.